إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأبي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún allah subhanahu wa ta'ala atọrọ asọ́látù fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam insha allah atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú sálá títí al-imam ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala afáǹtẹ̀síwájú ó ní فإذا جلست بعد السجدتين tí o bá jókòó lẹ́yìn ìgbà tí o bá ṣe ìforíkalẹ̀ lẹ́ẹ̀mejì nasabta rijlaka al-yumna ẹsẹ̀ ọ̀tún ó gbé e sókè wa yasbutuna asabiha ila al-ard àwọn ọmọ níka ẹsẹ̀ wa ìyẹn ẹsẹ̀ ọ̀tún tá a gbé sókè á da ọmọ níka rẹ̀ délẹ̀ wàtàlẹ́ ìtẹ̀lẹ́ sọ̀rọ̀ ẹsẹ̀ òsì ó tẹ̀hún sílẹ̀ wà àbúdọ̀ ìjà bí aliyatika ilẹ̀ alárùj awẹ́ ìbí wa àgbè lélẹ̀ wàlá taq'ud ala rijlika al-yusra a níjòkó lórí ẹsẹ̀ òsì wa wa in shi'ta hanaita al-yumna fi intisabiha tó bá wù ẹ́ hanaita al ẹsẹ̀ ọ̀tún òun rọra ka fi sọ ọ̀bì ha nígbà tó o bá gbé e sókè fàjàcálta jàmbá bá ní á ilẹ̀ ard bákan náà ẹgbẹ́ àtàǹpàkò rẹ̀ ó wà fi lélẹ̀ fọwọ́ àfihàn tó o bá ṣe léyìí kò sí nǹkan tí burú bẹ́ẹ̀. tí àfá ń fún wa níbi ó ní ọ̀nà bá ti jòkó nígbàtà bá ní à ń ṣe tashahud a fẹ́ ṣe tashahud á jòkó lẹ́ni tó ṣe wípé ó ká tó gbé ẹsẹ̀ wa ẹsẹ̀ ọ̀tún wa á gbé e sókè bákan náà á fi àwọn ẹ̀dí àáfi lélẹ̀ ẹsẹ̀ sí wa àáka sọ eléyìí ni àwọn àfáǹpé ní àtàwárùk ìjòkó yìí ni wọ́n ń pè ní òun náà ni kí a fi awẹ́ ẹ̀dí jókòó then ẹsẹ̀ wa. amaka máa ka wa àágbé sókè ẹsẹ̀ ọ̀tún wa tá a gbé sókè yìí àwọn ọmọ wa àádá délẹ̀ àfáàní tó bá wù wá àtàǹpàkò ọmọ wa. tẹsẹ̀ wa àádé kí afẹgbẹ́ rẹ̀ nílẹ̀ tó bá dẹ̀ wá àlìdáhùn náà délẹ̀ tó túmọ̀ sí pé bí ọ̀nà méjì la lè fi ṣe ẹsẹ̀ ọ̀tún wa tá a ká sókè bí ọ̀nà méjì la lè fi ṣe ìsídà ká mú àtàǹpàkò rẹ̀ káfí ẹgbẹ́ rẹ̀ lélẹ̀ àbí bó ṣe pé àwọn ọmọ níka yẹn àádà wọn dé ilẹ̀ tó ṣe wípé àágbé ẹsẹ̀ wa sókè eléyìí ni wọ́n ń pè ní àtàwárù awọ ẹ̀dí wa àáfi lélẹ̀ ẹsẹ̀ òsì wa àáka eléyìí ni wọ́n ń pè ní àtàwárù nínú mọ́tàbí àwọn màlìkíyà ntí àwọn gbà òun náà ní wípé tawarruk òun náà ní ta máa ṣe níbi ìjókòó wa tawarruk ìtumọ̀ eléyìí ni ká fi awọ́ ẹ̀dí wa lélẹ̀ ká mú ẹsẹ̀ ọ̀tún wa ká gbé e sókè eléyìí ni àtawarruk ẹsìn tún ẹsìn sí wa àáka sọ eléyìí òun náà pè ní àtàwárò sọ eléyìí tí àwọn màlìkíyà tí wọ́n dúró lé lórí bó tiẹ̀ jẹ́ wípé àwọn àfáà mi wọ́n ní mẹ́tọ́ọ̀dì míì tí àwọn gbà wọlé sí lápèjúwe lọ́dọ̀ àwọn kànáfíyà àwọn gbà pé ìjòkó tá a máa jòkó gbogbo ẹ̀ ìfìráṣì ni kí là ń pè ní ìfìráṣì ó ní pé ẹsẹ̀ òsì wa àátẹ́ẹ́lẹ̀ lẹ́ni tó jòkó lé lẹ́ni tó fi ẹsẹ̀ òsì wa tààká àá fi ṣe ìjókòó ẹsẹ̀ ọ̀tún wa àwa gbé ohun sókè lẹ́ni tó fi àtàǹpàkò tó fi àwọn ọmọ níka ẹsẹ̀ wa lélẹ̀ lẹ́ni tó fi àwọn ọmọ níka ẹsẹ̀ wa tó fi lélẹ̀ eléyìí òun ni tí wọ́n pè ní alìsíráṣ alìsíráṣ nǹkan tí àwọn ànàfíyà tí àwọn gbà wọlé nìyẹn nínú gbogbo òjòkó wa wọn á ní ìfìràṣù láṣẹ òun náà ní kí amú ẹsẹ òsì wa ká fi ṣe ìjókòó ẹsẹ ọ̀tún wa àáka àá e sókè lẹni tí ó da àwọn ọmọ níkẹ ẹsẹ wa tó dáa délẹ̀ tó wá gbé ẹsẹ̀ sókè eléyìí ni wọ́n pè ní alifirash sọlọ́dọ̀ àwọn hànàfíà òun náà ní tó yẹ kí a ṣe lọ́dọ̀ tuntun wọn ní gbogbo àwọn àjókòó tá a máa ní ọ̀dọ̀ àwọn ṣàfihìyà àwọn gbà wípé à ṣe ìfirash gẹ́gẹ́ bí àwọn hànàfíà ṣe sọ. So, that is ká mú ẹsẹ̀ òsì wa ká sọ ọ́ di jókòó ká wá ká ẹsẹ̀ ọ̀tún wa sókè a máa ṣe léyìí níbi ìrun wa àyàfi ìjókòó tá a ti fẹ́ sálámà ìjókòó tó bá parí ìjókòó ìrun wa ibẹ̀ nìkan òun ni a ti àtàwárò ìjókòó tí a fi awẹ́ ìwà lélẹ̀ kí àwọn àmì ẹ̀sùn sí wa tá a ka kí yóò jáde níbi ẹsẹ̀ ọ̀tún wa ẹsẹ̀ ọ̀tún wa àwa gbé e sókè lẹ́ni tó fi àwọn ọmọ níka rẹ̀ lélẹ̀ àbí tó mú ẹgbẹ́ àtàǹpàkò tó fi lélẹ̀ tó mú ẹgbẹ́ àtàǹpàkò tó fi lélẹ̀ àbí tó mú ẹsẹ̀ tó ṣe kí ni tó gbé sókè lẹ́ni tó fi àwọn ọmọ níkẹ ẹsẹ̀ òfin lílẹ̀ gẹ́gẹ́ bí ayé sọ fún wa ike lọ́dọ̀ àwọn màlìkíyà gbogbo òjòkó ta máa ń jòkó mi àwọn ní tawarúkú ni lọ́dọ̀ àwọn hànàfíyà gbogbo òjòkó máa ń jòkó mi àwọn ní ìfìràṣì àwọn ní ìfìràṣì ní ọ̀dọ̀ àwọn ṣàfihàn àwọn gbà pé ìfìràṣù ní gbogbo òjòkó tá a bá ń jòkó àyàfi ìjókòó kan yìí tó ṣe pé òun láti sálámà so ní ọ̀dọ̀ àwọn Hanabila àwọn gbà wípé a ní láti wo èrò tá a fẹ́ kí tó wá ṣe pé èrò tó ní ìjókòó méjì ni ìjókòó àkọ́kọ́ a ṣe ìfìràṣù ń bẹ tó bá ṣe pé ìjókòó èrò tó ní ìjòkó àtàyà méjì àájòkó mbẹ tó bá di ti àtàyà ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó ń ṣe àtàwárò eléyìí ni tí àwọn ànábìlà dúró lórí wallahu a'lam èyí tí àwọn ànábìlà dúró lórí òun ni ní jẹ́ ìsín ó tẹ̀wọ̀n jù tó jẹ́ pé tá a bá ń kí irun tó jẹ́ irun olóko mẹ́rin àbí olóko mẹ́ta tá a ti ṣe àtayá méjì ń bẹ tàbí tàṣáhùd tá a ṣe tàṣáhùd méjì ń bẹ ó túmọ̀ sí wípé bá a ṣe jòkó àájòkó ìftirash níbi àtayá alákọ̀ọ́kọ́ tàbí tàṣáhùd alákọ̀ọ́kọ́ àwọn àjòkó tàwárò níbi tàṣáhùd ẹlẹ́ẹ̀kejì náà fi sí àǹtò ní alèbìrach àdìgbò lẹ́ni tí ó jókòó lórí ẹ̀sìn ti wá agbé ẹsẹ̀ ọ̀tún wá sókè lẹ́ni tí ó mú àwọn oníka rẹ̀ tó fi lélẹ̀ tí àwọn oníka rẹ̀ tí wọ́n dúró kọ kíbla sí àtúntò. sọ̀tàwọn gbogbo ṣe ìdìbò yìí eléyìí náà tó fi ìdìbò àṣì. táwọn náà bọ̀ fún mọ́ṣáláṣí báyìí àti báwọn bíbí kò báyìí nígbà tó máa ń gbé yìí. eléyìí náà tó fún wa pé lọ́dọ̀ àwọn àyàfi àgbókò òjòkó òòrùn pátákátá wọn ní ẹsẹ̀ máa dùn kórè yìí. ìtàwọn tó fẹ́ ẹ̀kẹ́yẹ náà ti dùn kórè. náà èyí tó pè ní àtọwọ́rò òun ni ká tó báyìí lẹ́ni tó ó wá mọ ẹsẹ̀ ọ̀tún òkú èyí tó dé eu ilé ìfọ́pọ̀ yìí àtọwọ́dù á o que eu awẹ́ yìí mo mú ẹsẹ̀ òsì mo ka lẹ́yìn o que eu nígbà tó ka tán ó nà á ebi tó o que eu ya bẹ que eu sou o que eu sou o que eu gbé ìgbòho lórí ìgbà tí mo ṣe ìgbà tí o que eu sou tí àwọn ọmọ yìí láti dúpọ̀ ìlà ilé ìwọ́pẹ̀ ní àbúrò àbúrò àti ìyẹn fi awẹ́ omi ìdìbò omi ẹ̀sìn ẹ̀sìn òbí rẹ̀ ó ká ó ti kọ́ olùkópa abẹ́ ìtàn ọ̀tún lọ ẹ̀sìn ọ̀tún ó ká sókè tó ebi àwọn ọmọ yìí láti dúpọ̀ ìlà ọ̀wá òkùnkùn. náà ọdún mọ́lẹ́ ṣe báyìí pàdé tó ṣe wípé kò ní bí ẹ̀sìn ọ̀tún sókè ó máa fẹ́ ṣe bí ẹni ìjà ẹni ọ̀tún pépé bí àtàkùn ẹni ọ̀tún yóò gbé e lẹ̀ nítorí ọ̀tún tí ló pa ọmọ níta náà lójú wọn fún là yóò wá dàbí ẹni pé kí àtàkùn ẹni ọ̀tún ó gbé e lẹ̀ ṣùgbọ́n ẹni ọ̀tún láti kó máa wọ bí ó ṣe lọ yìí tó mẹ́tọ́ ní bàbá ó kò ní ayé yìí eléyìí la sọ fún wa pé àpá àkókò ọ̀rọ̀ ìbára ìyẹn sàpé ìwọn àtúbà ló ń lọ fún wa sòkò tí bá a ṣe máa dòwò òye lọ́dọ̀ sí wọn ká jòkó báyìí àbí mo lè ṣe lẹ́ẹ̀kẹ́ báyìí lẹ́yìn tó fi awẹ́ ìdílé òun ìjòkó tí àwọn ọlọ́wà fi bẹ́ẹ̀ ní gbogbo àwọn ará. na ayé àwọn ṣàfihàn lọ́dọ̀ sí wọn àwọn náà gba méjèèjì wọlé ṣùgbọ́n báwo la máa ṣe ìtàkùn àti ìpolówó ẹ̀sìn àpẹẹrẹ ẹ̀sìn ọ̀tún lókè táwọn ọmọdé wo lè dúró kíla wọ́n ní èyí tó ń bá ìjòkó tí àbá ti ní sálámù. ìjòkó ti pé àmà sálámù bẹ́ẹ̀ ọlọ́wọ́ ti bẹ́ẹ̀ kájọpọ̀ báyìí káfí àwọn ẹ̀dùn wọlé yẹn bí àwọn màlìkí àti ọ̀tá máa dìbò. náà àwọn àgbàdìyà àwọn òwò ń tẹ́lẹ̀ ìjòkó làwọn àti sálámù tó wá ṣe pé ìjókòó méjì ló ń bẹ níbi pàṣípàmọ́ àtàyà méjì àtàyà alákọ̀ọ́kọ́ wọn ní ká jòkó wáyé àtàyà ẹlẹ́ẹ̀kejì àtàwọn ẹlẹ́ẹ̀kejì àwọn ní ká jòkó báyìí. so eléyìí ni ìran ìjókòó méjì tó kọ́mọ̀ dáadáa ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ tabalẹ̀ ni tó ń jòkó eléyìí ní ayé eléyìí eléyìí ní ayé eléyìí kò ṣe tata amalélórí kò ṣe nǹkan ti amalélórí torí wípé gbogbo òjòkó iná ìjòkó ni so alifirash ìjòkó ni àtọwọ́rú ìjòkó ni ṣùgbọ́n yìí tó dáa jùlọ òun ni kò ṣe wípé ìjòkó tá tó bá jẹ́ pé àtàyà méjì tàbí sàṣáwùdì méjì la máa ṣe ń bẹ́ẹ̀ kó ṣe pé ìjòkó yẹn alákọ̀ọ́kọ́ yẹn ká jókòó lẹ́ni tó jókòó lórí ẹsẹ̀ sí wa tó gbé ẹsẹ̀ ọ̀tún wa tó gbé e sókè. So, tó wá fún àwọn àtẹ́lẹwọ́ àtẹ́lẹsẹ̀ wa àtẹ́lẹsẹ̀ wa àwọn ọmọ níka àtẹ́lẹsẹ̀ wa tó gbé e délẹ̀ ó gbé e délẹ̀ ó dojú wọn kọ kíbla tó wá ṣe pé ìjòkó tó ní àtàyà méjì ìpàṣáwù méjì tó kájòkó lórí awẹ́ ìdí wa àwọn ẹsẹ̀ òsì wa káka ẹsẹ̀ òsì wa ká e sókè. So, kájé kí ẹsẹ̀ ọ̀tún wa ta káyẹn kó jáde ní abẹ́ ìtàn ẹsẹ̀ ọ̀tún wa tẹ́lẹ̀ ni wọ́n pè ní àdìgbòrà náà kọ́ níjòkó kan náà tí wọ́n máa ń pè ní àdìgbàá ìjòkó tí wọ́n pè ní àdìgbàá àdìgbàá òun náà ni kí ájòkó báyìí nígbà tí a bá ń tẹ lórí ní òun ní ẹ̀sìn báyìí ẹsẹ̀ àtọ̀gbọ́n tó gbé wọn sókè wá lóko lórí ẹ̀yìn ẹsẹ̀ eléyìí eléyìí kan fi àti àrà eléyìí ìdíkó ti ká àti ìṣe òbí láàrin òbí kẹlẹ̀ lórí ní ìdíkó ṣe òbí kẹlẹ̀ gbogbo ìdíkó ṣe òbí kẹlẹ̀ ìdíkó àti òbí wáyé àti ìdíkó àti òbí wáyé o lè sòkò báyìí o náà ti dùkú lórí ẹ̀yìn ẹsẹ̀ méjèèjì ẹ̀sìn ojú ẹ̀sìn ọ̀tún àtẹ̀sìn òwe ilé ẹ̀kọ́ àti ọ̀sẹ̀ wájú gbogbo ẹ̀sẹ̀ yẹn. Wíwé nígbà ìlú rẹ̀ lè ṣe àwọn ṣe ìyẹn tó ná. Náà tá a bá ṣe òkú rẹ̀ tó ṣe ìjọra tàbí lórí ẹni ìrìnà tá a bá ṣe ẹ̀sìn ọ̀tún lókè táwọn ọ̀sẹ̀ rẹ̀ lè kó ilé owó ọ̀gbìn dáadáa ó ti gba ju káyọ̀ ní ìkàrà lọ ìwọ́n tá a bá ṣe ìkàrà lọ bá a ṣe lọ́nà ní ipò ìbẹ̀rẹ̀ méjì náà lọ sí sí wọ́n fẹ́ tó ọ̀rọ̀ afẹ́ṣe ìdòkúta ìdáyà lọ́nà ní káṣe ìkàrà àti káṣe àtẹ̀wọ́lù ìṣàkóso ìgbà máa ó ti fi tó lẹ́wọ̀n pẹ̀lú káwọn ìgbà àbúrò àti ilé ìdòkó yìí mo jẹ́ ìdòkó àtàyà ẹgbẹ́ ìgbé ọ̀sáwò ẹ̀yẹ tó ṣe wípé àwọn ọmọ ìlú náà lè jẹ́ àbẹ̀yẹ balama ọ̀rẹ́dẹ́ àwọn àdáyé yóò ti àjọ. Náà wọ́n ti sọ̀rọ̀ bí wọ́n pè ní àtàwákọ̀. Àtàwákọ̀ oníbi ìyàwó ẹ̀jẹ̀ ilé ẹ̀. Ẹ̀sẹ̀ ni màá wá nà láì. Ẹ̀sẹ̀ máa ń lẹ́ àtẹ̀jọ́ fún àtẹ̀jọ́. Màá ń nà wọ́n sùn máa ka lọ́wọ́ yẹ iye ẹsẹ̀ òṣèlú tó yẹ kó fẹ́ ní ẹsẹ̀ náà wọ́n kò ní ẹsẹ̀ tó kó máa ka ẹsẹ̀ yẹ aka méjèèjì tó yẹ wọ́n kò ní àtàwọn àgbà. ìdòkó báyìí àwọn wà fún àwọn ẹsẹ̀ máa ń dún òṣèlú pé wọ́n á lè ka ẹsẹ̀ bí a ti sọ pé olórí ẹsẹ̀ بعد شهرين من الفراش شهرين من التوقف سيكون بشكل الأربعة ويكون دواء ليه شمال التدريب هو شيء من السوق العالمية الواحد ومن الثاني يورون من المعقد تبدأ تكون في تلافيكي should be put aside. lẹ́yìn yẹn àfa tẹ̀síwájú lẹ́ni tí ó ń ṣàlàyé fún wa ó ní súnmọ́ tatashahad lẹ́yìn náà ó wá ṣe tashahud tashahud ó ní kí èèyàn sọ ashadu allah ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ìtumọ̀ tàṣáhùdù nìyẹn ó sọ ṣàhádà ashhadu allah ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ìtumọ̀ ó ṣe tàṣáhùdù nìyẹn ṣùgbọ́n ká tó ṣe tàṣáhùdù yìí a tó papọ̀ mọ́ tí a mọ̀ sí àtàṣíyá tó lè táwọn bàbá wa sábà máa ń pè ní àtàyà àtàyà so àtàhíyátú lillah so afáwa ní àtàṣáhùdù ìtàpẹ̀ ní tàṣáhùdù àtàhíyátú lillah àzàkíyátú lillah àtàyèbátú àsọlọ́wátú lillah السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله a rí i pé ìtàkùn ní àtàṣáwù ni ó padà jáde ibi ọwọ́ bẹ̀ so a ní dáṣe òun nìkan a ṣe papọ̀ mọ́ àtàhíyàtù so gbogbo ẹ̀ papọ̀ ni wọ́n ń pè ní àtàṣáhùd sọkálò gbólóhùn wípé àṣáhùd ó dájú kálò gbólóhùn àtáyà lọ ṣe tó bá sọ pé tàṣáhùd ó kó àtáyà náà sínú ṣùgbọ́n tó bá sọ pé àtáyà ni ó ti sùn ó lè kó tàṣáhùd sínú torí ẹlòmí kì í ṣe tàṣáhùd ẹlòmí kì í ṣe sòtò wákàtí débi wà lá ibadillahi salihin yóò dàbí mẹ́ ó dẹ̀ yẹ kó fi àtàṣáhùdù sí so ìyẹn ni ó jẹ́ kí kíní ẹ jókòó dáadáa sọ̀rọ̀ jẹ́ pé ìkànnú àwọn sàábé ó ní kúnnẹ̀nà kún a máa ń sọ wípé asàlámù alọ́lá asàlámù alọ́lá asàlámù alá àníṣọ́lá fún wọn sọ pé látàkùrù sálámù àlàlá ẹ mọ̀ sọ pé àsàlámù àlàlá ìmọ̀ fàìnàláwù àsàlámù ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ní àsàlámù kó tí wọ́n sọ pé ọ̀là kó ẹ̀ẹ́ à fọlọ́ aláhu àsàlámù ọlọ́wọ́ bá gẹ́gẹ́ ní àsàlámù òun lọ bá ọba so ìtẹ́ ẹ sọ òun ni ẹ sọ yìí pé àtàhíyàtú lillah àzákíyàtú لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله nam ashadu allah ila illallah ẹgbà wa kan wa tó ní wahdahu la sharika la ẹgbẹ́ ṣe wà látọ̀dọ̀ abdullahi bin umar ṣùgbọ́n tá a bá fi sí kò bá jẹ́ bá ní ashadu allah ila illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu àti ṣe tí wọ́n ń pè atashahud àti ṣe tí wọ́n ń pè atashahud atashahud yìí anábùwà muhammad sallallahu alaihi wa ó kọ́ àwọn sàábé ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ẹ̀ náà rẹ̀ ló èyí tí àfa fún wa yìí eléyìí ni àtàṣáhùd tí anẹ́sọ̀lá sọ́lá ń kọ́ àwọn èèyàn nígbà tí ń bẹ khalifa ẹlẹ́ẹ̀kejì Umaru náà wá kọ́ àwọn èèyàn ní àtàṣáhùd yìí lórí mímbàrí nígbà bí bàtà ń bá wa sọ̀rọ̀ nípa bá a ṣe ń kírun àwọn nǹkan wo ló bá àwọn jẹ́ àdúrà bẹ́ẹ̀ lọ́tà àfi ṣe kútu àjùmọ̀ Umar radallahu anhu òun náà kọ́ àwọn èèyàn ní at-tashahhud ní orí mímbà yìí mọ́ọ̀lù wa ń sọ wípé at-tahiyyatu lillah az-zakiyatu lillah at-tayyibatu as-salawatu lillah السلام عليك أيها النبي ورحمة الله السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له يتوافي إقبواء ابن عمركم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله eléyìí Umar ó kó àwọn èèyàn lórí mímbàrí tó ń sọ bí mo ṣe ń sọ yìí Umar radallahu anhu òun náà ẹgbà wá fi náà tún wà ẹgbà wá wúmọ̀rù yìí òun ni àwọn àfáà màlìkíyà náà sábà máa ń lò ní òtíra wọn òun làfáà bí mo wá ẹgbà wá mi náà wà tí wọ́n sọ ike àtàhíyàtù lillah àtọ̀yìnbátú àsọ̀làwàtù so wọn ò ní sọ ike kí ni wọn ò ní sọ pé àzàkíyàtù àtàhíyàtù lillah so wọ́n sọ pé kí ni. والصلوات والطيبات لله إليه يتوى عبد الله بن مسعود رضي الله عنه so إلينا أباب إبوا عبد الله بن عباس به إبوا عائشة رضي الله عنها به gbogbo àwọn ẹgbà àwọn èyí tá a bá ṣe kò sí jẹ ogun bẹ́ẹ̀ sotori náà a máa bẹ̀rẹ̀ ní ìlú kan sílùú kejì láwùjọ tí àwọn ọmọ ìdíkíyà tó ṣe pé títí wọn ní èyí tí ó pọ̀ sọ àwọn aṣèlè sọ àwọn àwùjọ tó ṣe wípé káwọn sọ pé àtàhíyàtù lillah wàtọ́yìbátù wàsọ̀làwàtù tó yẹ pé àwùjọ títí wọn tí ó rinlẹ̀ nìyẹn àwọn náà sọ lọ́dọ̀ àwọn Ṣàfi'í àtàwọn míì wọ́n á ní àtàyà àbí tashahud ibn Mas'ud òun ló dájú ṣùgbọ́n kò sí tí a ṣe ń bẹ̀ tí ó bá mu náà a ní àtàhíyàtù lillah àzákíyàtù lillah àtàyèbátú àsọláwátú lillah àsàlámù àlẹ́yìnká àsàlámù àlẹ́yìnká Abdullahi bin Mas'ud radiyallahu anhu onígbà tí kò sáyẹ́ bí láyé mọ́ àwọn ọmọ sọ pé kí ni asalamu ala nabiyyi asalamu ala nabiyyi ìdáhùn àti sọ pé kí ni asalamu alayka ó ní táwọn sábà máa ń sọ ní asalamu ala nabiyyi ṣùgbọ́n gábí ń ta sọ fún wa Umar ó kọ́ àwọn èèyàn lórí mímbà ó rẹ̀ sì kọ́ wọn ní asalamu alayka eléyìí lọ ọ̀pọ̀lọpọ̀ àbábí sọ pé kò sí ìta àlè ṣe ní méjèèjì tàbá sọ pé asalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah assalamu alayna wa ala ibadillahi salihin omu bẹ́ẹ̀ sábàdà sọ pé assalamu ala nabiyyi wa rahmatullah assalamu alayna wa ala ibadillahi salihin yẹn náà mu bẹ́ẹ̀ yẹn náà mu so èyí tá a bá ṣe ń bẹ́ẹ̀ nínú gbogbo àwọn tàṣàwùdáàtì tó ń bẹ yìí kò sí ìtì òmu tàbá sọ pé alayka ayyuhan nabiyyu àbí a ala nabiyyi méjèèjì náà lórí wa rahmatulahi wa barakatuh asalaamu alayna wa ala ibadillahi sọ́ọ̀dùkú gbogbo ẹ̀ náà ni èyí tí ó mú bàbá ń sọ fún wa wípé التشاؤم تشاؤم التحيات لله الزاكيات لله الطيبات صلاة الله السلام عليك يا نبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله صالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سلي أكو كما دادا التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله صالحين كنتم إليه atahiyatu atahiyatu èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́ ìlédè tí wọ́n tú sí lára wọn òun náà ni àfẹ́ ìlédè ìmọ̀ ẹ̀sìn alqasim ibn abu ubeid lára nǹkan tí wọ́n tú atahiyatu sí òun náà ni almulk ọlá ọlá atahiyatu lillah gbogbo tó ń ọlá títọ́lọ́wọ́ wa ni gbogbo tó ń jẹ ọlá kéèyàn ń ṣe ọlá ọlọ́wọ́n bá lónìí tọ́wọ́ léèyàn kan lọ́lá ọlá rẹ̀ abẹ́ ọlọ́run bẹ̀. àwọn míì tún sí àtàhíyàtu lillah àti gbogbo kíkí gbogbo kíkí tá a máa fi ń kí ẹni tó ń bẹ ní ipò ọlá ọlọ́wọ́n bá ló ti dáàbò ṣùgbọ́n ìtò dáa jùlọ ká tu ní àtàhíyàtu that is in tó ń jẹ́ ọlá lillah almulku lillah ọlọ́run ọba lónìí tó ń jẹ́ ọlá azakiyatulila àwọn iṣẹ́ tí yẹn máa ṣe tí ẹ̀san máa fi ń gbèrú tí ẹ̀san rẹ̀ ó máa lékún ìrun là ń kí ni ìtọrẹ àánú là ń ṣe ni àwẹ̀ là ń gbà ní gbogbo àwọn iṣẹ́ tá a máa ń ṣe tó ṣe wípé ládàá wọn máa ń lékún sí bá ṣe ń ṣe wọn lílá ọlọ́run ọba lónìí ọlọ́wọ́n ọba ló ní òun láàmà ṣe é fún àtọ́yé báàtì bákan náà àwọn gbólóhùn tó dáa tá a máa ń sọ ọlọ́wọ́n ọba ló ní ìtọ́rẹ àánú tá a bá ṣe tó dáa ọlọ́wọ́n ọba ló ní asọ́láwá fìlìlá bákan náà gbogbo ìrun wa tá à àtàwọn ọ̀run mí náà lílá ọlọ́wọ́n ọba la máa kí fún asàlámù aláìkà. Allah Kuma máa bá rẹ̀ sallallahu alaihi wasallam ayyuha nabiyyu wa rahmatulahi bákan náà nu ọlọ́wọ́n bá wà barakatu àti alùbáríkà ọlọ́wọ́n bá kó máa bá rẹ̀ anabi torí wà tó ṣe pé àwọn èèyàn sallallahu alaihi wasallam Soro, nígbà tí anabi ń bẹ láyé tó wà níwájú wọn báyìí ṣùgbọ́n gbà tí ó sanabi láyé ló ń kọ́ wọ́n ní wọ́n máa ń sọ ala nabiyyi ọlá kó máa wa rahmatulahi wa barakatu àti ti ọlọ́wọ́n bá àti àlùbáríkà rẹ̀ asalaamu alayna bákan náà wọ́n làkó máa bá àwa náà wà àlá ìbáàdìlá ìsọ̀lẹ̀ àti gbogbo àwọn ẹrú ọlọ́wọ́n bá pátá tọ́jẹ́ nìire ọ̀làkó máa bá wọn náà sọ ẹ́ rí pé ìhun táǹkì à ń tọrọ fúnra wa ni à ń tọrọ fún bẹ́ẹ̀ à ń sin lọ́hùn adẹ̀tún wá orí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ atọrọ fanabi sallallahu alaihi wasallam atọrọ gbogbo àwa ara wa náà atọrọ gbogbo àwọn ẹrú Ọlọ́run bá dáadáa asalaamu alayka ayu anabiyu wa rahmatulahi wa barakatu asalaamu alayna wa ala ibadillahi salihin anabi wa sọ̀rọ̀ kàmi báyìí ó ní tí a bá sọ eléyìí tẹ sọ yìí abdin àdúrà tá a ṣe yóò máa bá gbogbo ẹrú ọlọ́run ọba fi samai wal ardi kula abdin lillahi fi samai wal ardi yóò máa bá gbogbo ẹrú ọlọ́run ọba àwọn tó ń bẹ ń sánmà ni àtàwọn tó ń bẹ ń lẹ̀ salihin tó jẹ́ nire yàní asaba kula abdin lillahi fi samai wal ardi tá a bá sọ ló fi jẹ́ pé àtàyà yẹn àdúrà ńlá ni tó yẹ ká kọ́ bí wọ́n ṣe máa sọ bó ni a ṣe kà gẹ́gẹ́ bí n ta sọ fún wa ọ̀nà oríṣiríṣi ló wà tá a lè fi sọ ọ̀nà oríṣiríṣi tá a lè fi sọ àtàyà kò ń ṣe ọ̀nà kan so ọ̀nà tá a lè fi sọ yẹn kárí wípé a mọ̀ gẹ́gẹ́ bí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ṣe fi kó àwọn ènìyàn lẹ́yìn ẹ̀ làwọn sọ ashhadu an la ilaha illallah àlèkú wa wahdahu la sharika lahu àdàlẹ́ máa fi ashhadu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu àlèkú àmọ́ bẹ́ẹ̀ sọ àlèkú aláwọn varieties oríṣiríṣi tá a lè sọ. abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ ní tashahud tàṣáwùdù tó kọ́hún ó ní ká fi bẹ́yìn nà kàfé yìí àtẹ́lẹwọ́ mi ó ń bẹ láàrin kíni àtẹ́lẹwọ́ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam méjèèjì ọkọ̀hún ní àtàyà alámàní rasulullah sallallahu alaihi wa sallam àtàṣáwùdà anábíkọ́hún ní tàṣáwùdù ká fi bẹ́yìn nà kàfé yìí àtẹ́lẹwọ́ mi ó ń bẹ láàrin àtẹ́lẹwọ́ anẹsọlá àtàlà méjèèjì ànábì fún mi lé àtẹ́lẹwọ́ báyìí ó wá fi ọwọ́ àtẹ́lẹwọ́ kejì ó fi síbi ẹ̀yìn àtẹ́lẹwọ́ tèmi ó mú ọ̀tún ó fi ṣe kíni ó fi kan àtẹ́lẹwọ́ mi ọwọ́ òsì rẹ̀ ó fi kan ẹ̀yìn àtẹ́lẹwọ́ mi káfí lẹ́yìn àkàfẹ́ yìí tó ṣe pé ọwọ́ mi bẹ láàrin àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì kàmá yu'allimuni súra bó ṣe máa ń kọ́ mi ní súra alukur'an bó ṣe kọ́ mi ní àtàyà kàmá yu'allimuni asúra tàbí alukur'an so ó ní bí ó ṣe kọ́ ìyẹn sọgá bí n ta sọ ike abdullahi bin mas'ud lára nǹkan tó sọ gẹ́gẹ́ bí alimami muslim àtàwọn méjì wá ó ní kunna naqulu fi salati khalfa rasulillahi sallallahu alaihi wasallam ó lá máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn ànábì bàtà báńkì mẹ́ asalaamu alala ọ̀làkùnmọ̀ bọ́lọ̀ asalaamu alakulan ọ̀làkùnmọ̀ balagbaya fọ́kọ́rọ̀ náà rọ̀sùn sọ́lá sọ́lá kọ́lá náà rọ̀sùn sọ́lá sọ́lá sọ́lá òṣìṣẹ́ láwọn aṣọ fún wa pé bàtà yà òmù ní ọjọ́ kan ìnàlá wọ̀sálà ọlọ́wọ́ bá ní asàlá fàyìlà fáàdà àdókùn fi sọ́lá tí ẹ̀kan mi bá ti jòkó níbi ìrún pàlìyàkùn kí ẹni yẹn máa sọ wípé àtàhíyáàtù lillahi wàsọ́làwátú wàtọ́yìbáàtù wàsọ́làwátú wàtọ́yìbáàtù kó máa sọ bẹ́ẹ̀ assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh السلام علينا وعلى عباد الله الصالحين كما صار إليه سلمي أتايا عارفة إليه تاكفوا عنكم ó tún yàtọ̀ díẹ̀ sí ti àkà ọ̀hún yẹn ní àtàkìyàtùlùlá àzákìyàtùlùlá wàtọ́yìnbáàtù sọ́làwàtùlùláyì àsàlámù àlẹ́kà àyíwá nàbíyù wàràhùtùláwà barakátù àsàlámù àlẹ́kà wà àlà ìbàdìlá ìsọ̀rìhìn ìyẹn ní nínú ṣùmẹ́lẹ́yìn ètò nǹkan nínú ni àtàkìyàtùlùlá wàsọ́làwàtù wàtọ́yìnbáàtù àsàlámù عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين إليه نتي أم بن بي سو أتايا ابن مسعود أبي أتايا تتي آه عمر أبي تتي عائشة أبي تتي عبد الله بن عباس gbogbo ẹ̀ náà kò sí ta ṣe ló ṣe pé kò mú so asalaamu alayka ali sọ pé asalaamu ala nabi yìí ìtàbí sọ pé asalaamu alayka yuwa nabi yìí ali ní asalaamu ala nabi yìí lẹ́yìn àwọn àtọwọ́ rahmatulahi lẹ́yìn àtọwọ́ barakatuhu lẹ́yìn àtọwọ́ asalaamu alayna wa ala ibadillahi lẹ́yìn afa ashhadu allah ilaha illallah tó bá wù wá lè fi kún wahdahu la sharika lahu tó bá dẹ̀ wù wá a lè sọ pé kí ni wa ashhadu anna muhammadan abdu wa rasulu straight táà ní fi wahdahu la sharika sí so ká síbi èyí tí ọ̀fà sọ so gẹ́gẹ́ bí ó ṣe ń bẹnu mú àkọ́ gangan wọ́n ní abdulrahman bin abdi alqarishi ìkànnú àwọn ẹni ṣíwájú ni anahu samiya umar ibn al-khattab olóhùn gbọ́ tí umar ibn al-khattab tó ń sọ wà wúwo alẹ́ mímbàr tó ń lórí mímbàr yu'allimu an-nasa tashahhud ó ń kó àwọn èèyàn máa ṣe ń ṣe tashahhud yaqul mo gbọ́ tó ń sọ wípé kúlú ẹ máa sọ wípé àtàhíyàtù lillah الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله صالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عارف سوى لا شريك له tí apá àfikún ìtàwọn sọ ṣùgbọ́n wà dáwọ́ láṣẹ yíká làwọn yẹn náà rìn lẹ̀ níbi láti ọ̀dọ̀ Abdullahi bin Umar so àṣùmílẹ̀ ah, yìí tá a sọ fún àtàbà mọ̀ yẹn náà dáadáa àtàhíyàtú lillah àzákíyàtú lillah àtàyèbàtú sọ̀làwàtú lillah àsàlámù àlẹ́yíká ayò ànàbíyù ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله صالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إليه أجيكي أأ أما دادا سيتمارك náà ní tí a sọ fún wa náà a ní wọ́n ń pè ní tashahud torí pé kí ni ìjẹ́rìí wípé kò sí nǹkan táwọn Allah bákan náà ìjẹ́rìí pé Muhammad sallallahu alaihi wa sallam abduhu wa rasuluhu ẹrú ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní so eléyìí náà pípé ní tashahud eléyìí tá a sọ yìí lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n kakú lára súnà ìrún àpàkàrà súnà ọ̀run ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànábílà àwọn kakú kí ni ọ̀ràn yẹn ní òun rẹ̀ ló tẹ̀wọ̀n jù wallahu a'lam ẹni tí ò bá ṣe tí máa mọ̀ tí ò ṣe ẹni ò léwu ẹni yóò ní irun tó mọ̀ọ́mọ̀ tí yóò ṣe ẹni tó bá gbàgbé láti ṣe yóò ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé fún nísìnyí ká ní pé èèyàn ń kírun ọwọ́ ayẹ kó jókòó láti ṣe tashahud kò wá rántí ó wá dìde tó wáyé pé kò tí ì dìde tán tó ṣe wípé ó ti dá méjì ṣùgbọ́n kò ì dìde tán yányá kó jókòó padà kò sí kankan tí ó sàn kó kàn lọ ṣe tashahud yẹn ó lè máa bá wọn lọ ṣùgbọ́n tó bá ti di tányányá kò ní ìdí kó padà lọ jòkó mọ́ tó wà lọ padà lọ jòkó àwọn àfáà nínú rẹ̀ ti bàjẹ́ àwọn àfáà mi ní ti bàjẹ́ pàtàkì lọ tó bá máa máa ṣe ṣùgbọ́n tó pẹ́ láì mọ̀ kẹ́yìn àwọn mi gbà pípé inú rẹ̀ ṣì lálàáfíà ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyànjú àti ṣe nǹkan bó ṣe yẹ ká ṣe ó gbàgbé láti ṣe àtáyá ó ti wá dìde kan tó bá wulẹ̀ torí pé wúwo ẹ ti ṣẹlẹ̀ sanabi muhammad sallallahu alaihi wa sallam anam sallallahu alaihi wa sallam padà lọ jòkó so èyí tí ó sọ fún àwọn èèyàn nígbà tí ó fẹ́ tánràn kínní ni pé ó ṣe ìforíkanlẹ̀ gbàgbé ó wá ní tí wúwo ẹ bá ṣẹlẹ̀ sẹ́nìkan nù yín tó bá ṣe pé láńyẹsẹ̀ tí mà tó ṣe pé kò tí ì dúró tán oríṣi ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kí ó padà láti lọ ṣe nǹkan tó yẹ kí ó ṣe àtayá tí ó ṣe yẹn kó padà láti lọ ṣe ṣùgbọ́n tó wáyé pé ó ti dìde tán yányán kó mọ́ wulẹ̀ padà mọ́ sọ̀rọ̀ sọ̀lọ́ àtàlámù idha qama ahadukum min rak'atayn tí ẹ̀kan mi bá dìde níbi rákà méjì ó yẹ kó jókòó bọ̀kùnrin tí ó dìde falam yastatimma qa'iman kò wá sí dìde tán yányán fàlẹ́ jìrì kó jókòó fàyílà sàtàmà kọ́ ìmọ̀ tó wáyé kó ti dìde tányányá fàlà ayé jìnnì kó mọ̀ pa àlọ́jù kó mọ̀ wọ̀yẹ́sù sábìlátì sáwì wọ̀yẹ́sù sábìlátì sáwì kó ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé so eléyìí lọ́dọ̀ àwọn hanabila wọ́n gbà pé ẹni tí ó bá máa ń náà fi àtayá lẹ̀ àbí tàṣà òdúlẹ̀ ẹni onírun ṣùgbọ́n tí o bá máa ń mọ̀ tó gbàgbé wọn ni kò lọ ṣe ìforíkanlẹ̀ lè gbàgbé so lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn bá wípé ẹni tí ó bá fi ilẹ̀ ó fi súnà lẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ò ní pé ẹni tó bá máa mọ̀ fi ilẹ̀ ẹnìyàn ò ní o tí o mọ̀ kó ṣe ìforíkanlẹ̀ gbàgbé àwọn màlìkíyà náà gbàgbé kó ṣe ìforíkanlẹ̀ gbàgbé tó bá ṣe kó gbàgbé ni ṣùgbọ́n ó lóun ò ṣe ìforíkanlẹ̀ ṣé inú ẹ ti bàjẹ́ àwọn náà àwọn gbà pé òun rè tí ì bàjẹ́ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ọ̀làwà aláǹkó ni pé irun rẹ̀ ti bàjẹ́ so eléyìí ó jẹ́ kí n tí àwọn hanabila tí wọ́n sọ kí ó tẹ̀wọ̀n so lẹ́yìn náà apá fún wa ó ní wàmí má tẹ̀síìlù ìṣíìtì ó ní fàyín sálámù tàbádà ádá àti dáàkà ó bá sálámù lẹ́yìn eléyìí ó ti tó tó bá sálámù lẹ́yìn ó ti tó so lẹ́yìn ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu yẹ́rẹ́ ni assalamu alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah ajza'aka afáàní ó ti tó wa so bí a ká dúró ní ayé yìí a tún mọ̀ sọ àwọn nǹkan míì tí a tún lè sọ kún tàbá fẹ́ fi nǹkan míì kù àti nǹkan táwọn àfa mi sọ lórí nǹkan tó yẹ ká fi kún yẹn sọ̀rọ̀ yẹn ni ká fi yẹn kún ní àbí kò ṣe ọ̀ràn yẹn so bó tiẹ̀ jẹ́ pápá fún wọn nígbà pé tàbá dúró mẹ́ẹ̀ kò ti tó so ṣùgbọ́n yìí tí ó tẹ̀wọ̀n gbọ́dọ̀ sá sọ òní pé àtáyà yìí ọ̀ràn yẹn ni kò ń ṣe sunna mustahaba lásán sunna wàá jùlọ àná so eléyìí jẹ́ afẹ́ṣàlàyé fún wa lórí bó láti máa jókòó láti ṣètò ṣáwùdù àwọn ìdàn ìdókòwò ló ń bẹ bákan náà kí láǹpẹ ní afẹ́ṣàwùdù eléyìí jẹ́ nǹkan tí afẹ́ṣe ní àlàyé sọ abẹ́lá wọn bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó lè wá ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ sẹ́mu alhamdulilah salatu wa salam ala rasulillah wa ìbéèrè ni pé ẹni tí ó ṣe àtàṣáwò nìkan wá fẹ́ ṣàdúrà ṣé ó lè ṣe àdúrà yẹn pẹ̀lú èdè mi n tó da òní tó ṣe pẹ̀lú lárúbáwá ṣùgbọ́n tó bá ṣe ní èdè mi eléyìí àwọn àbá mi gbà wọlé tó bá sọ ní èdè mi. torípé anábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú ẹ̀fọ́ wa mi ó ní fúnma yàtàkàyẹ́r nínú ẹ̀dùn àjẹbọ̀ tó bá ṣe tàṣáhùdù tán bó ṣe ń bẹ nínú ẹgbà wa Abdullahi bin Mas'ud fúnma yàtàkàyẹ́r nínú ẹ̀dùn àjẹbọ̀ kó ṣàdúrà tó wá wù àdúrà tó nífẹ̀ẹ́ jù nínú ẹgbà wa mi tó mọ̀ yàtàkàyẹ́r nínú ẹ̀dùn àjẹbọ̀ kó béèrè lé tó bá wù lọ́dọ̀ lọ́wọ́ bá náà ṣe dandan wá ní kó fi lárúbáwá béèrè àwọn afá mi dandan ní kó fi lárúbáwá béèrè àwọn mímu tí o bá gbọ́ lárúbáwá ni ó lè lo èdè míì bóyá lẹ́yìn tàṣáwùbù ni àbí ìgbà tó bá ń bẹ ní ìforí kan lẹ̀ torí ká bá ń bẹ ní ìforí kan lẹ̀ náà ní sọlá ọ̀sánlá ó ní wàhámà sùjúd tẹ bá ń bẹ ní ìforí kan lẹ̀ fàfíwù fi mí lọ sọ àrùn ẹ máa ṣàdúrà dáadáa ń bẹ fọkọ nínú ìṣàjà àbàlà ó sátìn kọ́ lọ́wọ́ bó gbàdúrà yìí so ní wọ́n bẹ́ ṣàdúrà ní ìsìn ìgbọ́lágbọ́ tí mo lè lo Yorùbá àbí English tí mo gbọ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn apá mi gba wípé rárá àwọn mi gba palè lu èdè tá a bá gbọ́ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n nípa lè lo èdè tá a bá gbọ́ ọ̀làwọ̀ àná na ká tọrọ pàtà bá ń bẹ nínú tọ́ílẹ̀tì ó di pẹ́ lórí ìgbẹ́ kọ́ndíṣọ̀n tá a wà nínú tọ́ílẹ̀tì tá a bá ń tọ̀ lọ́wọ́ a bá ń yàgbẹ́ lọ́wọ́ kò dáa ká sọ̀rọ̀ ẹnu àwọn afá ẹnu wọn kò lulẹ̀ epo kò dáa ká sọ̀rọ̀ tí ó ti ní tó bá ṣe wípé ìdí wà fún tèmi sẹ́ni tó wà ní tọ́lẹ́tì ní ìtòrí pé nǹkan fẹ́ já sí bọ́tà kó lè sọ̀rọ̀ pé wo ti fẹ́ já sí bọ́tà àbí ẹni tó wà ní tọ́lẹ́tì rẹ pé kankan ṣẹlẹ̀ sí a ẹgbà mí ẹgbà mí kó lè sọ̀rọ̀ torí pé àwọn ti pàtàkì yìí náà ṣé ẹ̀rí wà pé kò dáa ọ̀pọ̀lọpọ̀ níbẹ̀ ẹ̀rí wà pé kò dáa àwọn míì ní ààrẹ ti tó sọ pé kò dáa pé kí n sọ̀rọ̀ nínú tọ́lẹ̀tì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ah, ọmọ èèyàn a mọ̀ pé tọ́lẹ̀tì àyè ẹ̀gbin so common sense ní pé kò dáa ká sọ̀rọ̀ ara wọn apá tí wọ́n pèlè iṣẹ́ padà gba ọmọ ọlọ́wọ́ náà ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ ni wà tó sọ pé kò dáa ká sọ̀rọ̀ alẹ́ àwọn apá tó sọ wípé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó sọ wípé láyà kùrùdù rọ̀jùláàni yadribani al-ghayta كاشفين عن عوراتهما ويتحدثان فإن الله يسكت على ذلك إن الضوابط إذا تغوط الرجلان فليتوارى كل واحد منهما عن صاحبه tí èèyàn méjì tí wọ́n bá ń ṣègbọ̀nsẹ̀ kíkálukú wọn bo òwò ara wọn fúnra wọn àbẹ́yàn méjì ò gbọ́dọ̀ mọ aláwọn ń ṣègbọ̀nsẹ̀ lẹ́ni tó ṣí òwò ara wọn lẹ́kan máa sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kórìíra nǹkan bẹ́ẹ̀ sọ àwọn afáà ní wọ̀nyí àtàhádà sáà ní ká máa sọ̀rọ̀ ó túmọ̀ sí pé àtàhádù ká máa sọ̀rọ̀ fi àsìná ìkọ̀dọ̀ ìlhàájá mọ̀kòròhó ká máa sọ̀rọ̀ ńgbà tá a bá ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ àbá ń fún sáré nǹkan tí ó dá ní. ṣùgbọ́n àwọn àfọ àkọ́kọ́ àwọn ní ipe tán bá ṣíwòwò ara wọn lẹ́ làdíìsì yẹn sọ tán wá tún sọ̀rọ̀ tán bá ṣíwòwò ara wọn lẹ́yìn àdíìsì yẹn wọ àplíkébù sí. ṣùgbọ́n wallahu a'lam kéèyàn àgọ́ ẹ̀dì pé ó ń sọ̀rọ̀ bóyá òun àti ẹ̀kan jọ ṣíwò ara wọn lẹ̀ ni ó ti ń sùn torí ká ṣíwò ara wa lẹ̀ eléyìí ò dá pọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí máa ń ṣe ń ṣe tó ṣe pé wọ́n á kà sí àyè iléetọ̀ ọkùnrin wọ́n rọra kọ́ kínní kan tí wọ́n nà gbọ́rọ̀ báyìí gbogbo ọkùnrin tó bá rí ó máa tọ̀ síbẹ̀ eléyìí ó máa wò eléyìí ó máa wò eléyìí eléyìí ó takò ẹ̀kọ́ Islam anamisọlá asálá oníláyà ń dúró ìlà ọ̀rọ̀ ti rọ́jú wàlá tàdúró ìmọ̀ràn àti ìlà ọ̀rọ̀ ti ìmọ̀ràn ọkùnrin gbọ́dọ̀ mọ owó ọkùnrin ẹgbẹ́ rẹ̀ àti fún ìdí pàtàkì pé ó fẹ́ tọ́jú ẹ̀ dọ́kítọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí ọkùnrin kan náà ni wá àwọn aláìlójú tí èèyàn ni máa sọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ibi táwọn èèyàn ó ti mọ fún fáárí ní ìta wá fẹ́ ṣe é sí mọ́ṣáláṣí abọ̀rọ̀ fi gàgá ìdílé àkàkọ́ yìí rúùmù ọ̀tọ̀ọ̀tọ̀ fún ẹnì kọ̀ọ̀kan ọkọ̀ ṣe pa fẹ́ ṣe é ní tí ó jẹ́ ká fi gàgá tí ó wà enough tó ṣe pé ẹni yìí ò lè rí ẹni yìí nígbà tí ó bá ń ṣe ìgbọ̀nsẹ̀ àbí nígbà tó bá ń fún parí kò jẹ́ bí ó ṣe jẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé ìrántí ọlọ́wọ́ bá lè yàn ń ṣe nígbà tó bá ń ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ eléyìí ẹnu kolo ìdókòtà tẹ́kìtì lẹ́wà fún nǹkan yìí anábíwá Muhammad sallallahu alaihi ó ti ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ àbí ó ń túkárí lọ́wọ́ èèyàn kan wá kọjá lẹ́gbẹ̀rẹ̀ ìyẹn wá sálámà sí anábíwá sallallahu alaihi wasallam wà dáa lónìí ìgbà tó yá ó ẹ̀ṣẹ̀ wá da ó ẹ̀ṣẹ̀ wá ṣe táyà fún mi wá da ló so àwọn kéésì yẹn tó bí mẹ́ta rẹ̀ ìkan bẹ tó ṣe ike ìgbà tó tọ̀ tán ó sọ fún yẹn pé ìlà ra àìsàn ní àlàmì ti àrí àlà kọ́lá tó sọ́ọ́ nínú aláìyá fa in àìsàlám àrùn dàrí tó bá rí ní situation báyìí má sálámà sí mi ti máa ń tọ̀ lọ́wọ́ tó bá sálámà sí mi ò ní bẹ́ẹ̀ lọ torí ìtumọ̀ sí pé ẹni tó ń ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ àwọn kúsáré lọ́wọ́ òun dárúkọ ọlọ́run ọba nígbà tó bá ń ṣe nǹkan yẹn lọ́wọ́ so makruhu ni àwọn afáàmì gbà pé haramu fẹ́ ni so agbọ́dọ̀ differentiate láàrin à ń sọ̀rọ̀ lásán àti à ń dárúkọ ọlọ́run bá subhanahu wa ta'ala ìyàtọ̀ wà nù méjèèjì wallahu a'lam náà wàlẹ̀ sọ. ǹjẹ́ àkúdáyà wà nínú Islam kò sí nǹkan tó ń jẹ́ àkúdáyà ṣùgbọ́n àlùjẹ̀ ló ń bẹ̀ẹ́ àlùjànnú ni kò sí nǹkan tí wọ́n lè ṣe ní sunday fi ara wọn ṣe pé wọ́n lè sọ̀rọ̀ àwọn dìkẹ́tì wọ́n lè sọ̀rọ̀ àwọn di kòkòrò wọ́n lè sọ̀rọ̀ àwọn di èèyàn tí pété bá ń rí èèyàn lẹ́wọ̀n rí tó téèyàn kan bá kú ó ti kú náà nìyẹn ọlọ́run bá ní wà mí wàrà ìyí bárùsà kùn ìlà yóò fi bàá gàgá tí ń bẹ láàrin tó bá kú àtàwọn tó ń bẹ láyé ó sì pé ìlà yóò fi bàá kù sí ìjọ sèèyàn kan kú wọ́n rí ní Kánò wọ́n rí ní Kaduna ìrọ̀lù ìjẹ̀bẹ̀ ẹni tó wá ti kú ẹnìyẹn ti kú náà nìyẹn kò tún lè wáyé mọ́ tó ti ẹsẹ̀ kò tún lè wáyé mọ́ yóò ti mọ́ nìyẹn sèèyàn kú lẹ́ẹ̀mejì ẹ̀kan náà ni máa kú sọ̀tàn wálé rìn ẹ̀kan ní Kánò àlùjọ̀nù náà rí tó ń fi ọpọlọ àwọn èèyàn tí wọ́n mọ ẹni tó kú tó ń fọpọlọ wọn ṣeré so yóò gbé àwọ̀ ẹni tó ti kú yẹn yóò gbé àwọ̀ ẹ̀yàn wọ̀ tó wà sí kìíní yóò mọ̀ fi hàn sí wọn ilẹ̀ ti pé kìíní òun ni ẹni yẹn ẹlòmíràn ni kódà òtún ọ̀fẹ́ yàwó ń bomi òtún ṣe kìíní ó tún bímọ síbẹ̀ ìrọ̀ ló ń jẹ́ àlùjọ̀nù òun ló fẹ́ yàwó ló bímọ kò ń ṣe ẹni yẹn so nínú Islam kò sí tó ń jẹ́ àkúdàáyà àlùjọ̀nù tó lè gbé àwọ̀ ènìyàn wọ̀ tó wá wò ó jẹ́ pé àwọn afáàmọ́ sọ̀rọ̀ ṣé àlùjọ̀nù àtẹ̀yìnṣẹ́ lè bẹ̀rẹ̀ àwọn ìyá òfin mọ́tò àlùjọ̀nù àtẹ̀yìn lè máa fẹ́ra wọn ọ̀nà tí wọ́n fi gbà fẹ́ra wọn òun ni kí àlùjọ̀nù yẹn dé yàn so ẹni tó wà lọ́kọ́ òjì mọ́ pálíjọ̀nù ló ń bá gbélé yóò rò pé èèyàn ló ń gbé ìyàwó ni àbí yóò rò pé èèyàn lọ́kọ̀ òun bẹ́ẹ̀ ni àlùjọ̀nù ni tó fẹ́ mọ́ pọlọ àwọn èèyàn ṣeré tó fẹ́ mọ́ dààmú àwọn èèyàn sòtòrí àwọn kan máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa rọ́ọ̀mù obìnrin míì ó lè sọ pé òun lálàá ike kankan máa ń bá òun láṣepọ̀ lójú oorun yìí kò rẹ̀ ń ṣe pọ́kọ rẹ̀ kò ń ṣe pẹ́ni tí ó jẹ́ ọkọ bò tó máa jẹ́ kékeré ẹ̀mí òkùnkùn kan àbí àlùjẹ̀mú kan ni àwa ló ń nífẹ̀ẹ́ rẹ̀ ó lè jẹ́ pé wọ́n wá ṣe oríṣiríṣi àgbáàrò tó tó di pé kí ni àlùjẹ̀mú padà kú lára rẹ̀ èyí tí ò bá dẹ̀ mọ́ sí ní yóò mọ́ tójú bọ́ ní ológun káàkiri ni àwọn ológun tọ́lẹ̀ ń tójú bọ́ káàkiri agbára àlùjọ̀nú náà ni wọ́n mọ̀ lòrọ̀ tí wọ́n máa fi bá hàndù kìíní ẹ̀ àlùjọ̀nú ò ní kúrò láàrẹ̀ so kò sí tó jẹ́ àkúdáyà ọláwà ni. bóyí àwọn ọmọdé ti bí náà tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé ọmọ ẹ̀ wà bẹ́ẹ̀ tó ti rí sí pé wọ́n bímọ tòrú ọmọ wọn náà bí ṣé yànnà bí àbálòjọ tó rí tó bẹ́ẹ̀ pé yànnà bí fẹ́ pé yànnà ni wọ́n ń rí ni ó túmọ̀ sí wọ́n ṣe fẹ́ wọn náà nìyẹn. ó sì máa sọ kí ni wọ́n lè fẹ́ wọn náà nìyẹn náà. ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan abdu wa rasulu agbọ́dọ̀ fi kún gbogbo àtàyà tààrà ń ṣe ashadu an la ilaha illallah وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ó ti agbọ́dọ̀ fi fún tá a bá fi fún àti ṣàtàyà o. ipe àtàlà àti lórí àfánàbí. Eh, naam ita ká fi àtàlátù ká ṣàtàlátù fáná ní burúkú nabi muhammad sallallahu alaihi wa sallam ah, ká fi parí rẹ̀ eléyìí àṣẹ ń bọ̀ wá bẹ́ẹ̀ insha allah ah, ṣùgbọ́n ní tó tẹ̀wọ̀n ni pé kó fi ṣọ́run yẹn bí mo bá ṣe ìrìn ẹ̀ lálàáfíà according to ọ̀pọ̀lọpọ̀ àwọn afa contrary to àwọn ṣàfihàn àti àwọn anábìlà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ni pé ìrìn lálàáfíà ṣùgbọ́n dáa gan àti ọlọ́run ìyá mẹni tí ò ṣiṣẹ́ tó ṣe tó ná owó polóṣe ń rí owó wọ́n ṣe ádíá fún àmọ́ àwọn náà ṣe ádíá fún kí ló ń kọ́ wọn tọ́bí ń ṣe ádíá fún ṣé ó ń ṣe ájò fún ẹni àbúrò rẹ̀ lọ tó bẹ́ẹ̀ pé ájò ló ń ṣe fún wọn tí ó kì í ṣe pé bí ń gún wọn lábẹ́rẹ́ àtúbẹ̀ rẹ̀ lọ dókítọ̀ ni tó ló ń ṣe jálàbí jálàbí ó kì í ṣe ara iṣẹ́ Islam àwọn anábìyàn náà wọn bá kọ́kọ́ ṣe jálàbí fáwọn ọmọ ń kọ́ àwọn ní ẹ̀kọ́ ẹ̀sìn bọ́ṣe ń kírun bọ́ṣe ń gbáwọ́ ìtagbọ̀dọ̀ bí ọkàn nílé ṣùgbọ́n bí ẹ̀kan jókòó ó ń ṣe ájò ìyọnú àwọn àgbà ìyọnú ayé fáwọn èèyàn awọ́rò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ò kí ń ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run àlera ànábì ọlọ́run ọba kan tó jókòó rú jókòó báyìí so eléyìí ò ń ṣara ẹ̀ náà kéèsì kan fún yàn lówó ọ̀tọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ pé nǹkan tó ń ṣe tó fi ń fún lówó ni tó fi ń fún lówó eléyìí ó yàtọ̀ sí ìlànà àwọn ẹni ọlọ́wọ́n bá sọ̀tọ̀ jẹ́ bí o ṣe jẹ́ ṣùgbọ́n yẹn ń kọ́ yẹn ní ẹ̀kọ́ ẹ̀sìn wọn á fún lówó báà láìsí báà láìsí bó ṣe jẹ́ pé ìpìlẹ̀ náà ni àtẹni tó ń kọ́ yẹn lẹ́kọ́ ẹ̀sìn ní ó ìpìlẹ̀ ní kíkálukú gbọdọ̀ níṣẹ́ lọ́wọ́ àfi táwọn èèyàn bá ní àwọn ò kó lọ àwọn fẹ́ kó ṣáàjì kókó mọ́ fáwọn pẹ̀lú ìkọ́ ẹ̀sìn àwọn èèyàn wọ́n lè láwọn ọmọ fún ní nǹkan tí a mọ̀ jẹ báyìí láìsí ṣùgbọ́n pé ah, ìyá àfàlà abẹ́mọ̀ ṣe ń sáré wọn kọ́ àwọn ní ẹ̀kọ́ ẹ̀sìn nítorí ẹ̀mí ò ní jẹ́ ká máa lọ bí iṣẹ́ tó bá ń gbowó lọ́dí ojú ọ̀rọ̀ àwọn èèyàn yóò rú dán wájú ọlọ́wọ́ bá sùn àwọn ọmọ ọ̀tá wọn la torí pé àwọn ànábì ọlọ́wọ́ ọba àwọn náà pàwọn ìlẹ́ sí jù wọ́n dẹ̀ níṣẹ́ ànábì Dáúdà alayhi salatu wassalam ànábì ọlọ́wọ́ ọba ní tó ń níṣẹ́ alágbẹ̀dẹ tó ní ó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ fún ìdíṣẹ́ ọlọ́run ọba ni tó ipò ní wọn á tọ́lẹ̀ pé kí ni yóò wá di níta ló ń kẹ́ jòkó kalẹ̀ torí ẹ̀ ní ò jẹ́ kí òun níṣẹ́ lọ́sọ fún àfẹ́mọ́ fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ fáwọn èèyàn bá rí bẹ́ẹ̀ kókè àwọn afẹ́mọ́ fún ní kàbá láìsí ṣùgbọ́n àgbọ̀rọ̀ lára bọ́ra àwọn èèyàn lọ́rùn tú láti tó ṣe pé àwa nítorí pa jòkó ọ̀dọ̀ náà ní kí n ما أكل أحد طعاما قط خير من أن يأكل من عمل يدي فإن نبي الله داود كان يأكل من عمل يدي يكون يجا وجا كتلو رجلك وجا يشوار له النبي داود عليه الصلاة والسلام يشوار يجا orùpé ó klẹ̀ mi sọ yìí pé téèyàn bá kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìpè yìí ò tán àlè fún ẹnìyẹn nìkan ṣùgbọ́n wo gbọ́dọ̀ ṣe pé òun tó máa kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ó máa fọ́ọ̀sì àwọn èèyàn gbó lọ ìyàtọ̀ mẹ́nu méjèèjì táwọn bá rẹ́sì láti máa fún bá láìsí sọ́rọ̀ mi yé sọ́ra ẹ́ tó ń fi páàtì ẹ̀kùn máa gbó lọ́wọ́ èèyàn ìyẹn ti rí dáa ẹni tó dáa ní ká àbọ̀ ẹ̀jẹ̀ ẹni tí owó rẹ̀ bá rú tó bá rú jù àti tó bá ní bísíǹsì ní ti ó dáa nítorí ẹni tó ń ṣe four one nine tó ń bá àwọn ìbò lójú fọwọ́ fún wa ní kàṣálì gba kòdàkàgbà kòdàkàgbà irú pẹ̀lú ká gbowó ọlọ́tí ó dájú ká gbowó ẹni tó ń ṣe four one nine lọ ṣé ẹni sè ká gbowó ẹni tó ń ta ọtí ó dájú ká gbowó ẹni tó ń ṣe four one nine lọ torí ẹni tí ó ń ta ọtí fún yàn ẹni tó wá rọtí lọ́wọ́ rẹ̀ bó tẹ̀ jẹ́ pé kí ni nínú ẹ̀sìn ní tó lọ fowó ẹ̀rà yẹn ò da ẹni tó ń ta tẹ́tẹ́ inú ẹ̀dùn ló fi lọ ta tẹ́tẹ́ nì ṣùgbọ́n ẹni tó ń ṣe fọwọ́ náà gbàgbó lọ́wọ́ àwọn èèyàn ní inú ẹni tó gbé owó yẹn kalẹ̀ ní olùkù tó agbára owó èèyàn bẹ́ẹ̀ owó ìka gbowó ọlọ́tí àbí owó ní tẹ́tẹ́ lọ bó tẹ̀ jẹ́ pé tawálé àfẹ́ ìyẹn náà ni tí ó dáa jùlọ láti fi kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọ̀làwà yìí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك